ṣe kéèyàn ró tọrọ kéèyàn sì lè sọ àṣẹbù ni wàhálà ìmọ̀pẹ́bù ni síbọn làáfà tó kúnlẹ̀ pẹ̀rẹ̀mú bí ọkà sàrà yìí ń sọ yìí. kí ló tẹ̀ máa múra yín lódò lọ wo orí burú ara rẹ dànù àwọn fi ẹ̀hún dààmú rẹ lọ wẹ tí ń bẹ lára rẹ dànù wọ́n lọ wá ń kọ̀ndẹ́mù wẹ odò ọlọ́run ọ̀fẹ́ ọ̀hún ọ̀fẹ́ gbogbo iná iná ṣírkù wàtí wàlẹ́tà ríjìṣẹ́ òmìnira àmàlẹ́ ìṣẹ́yìn ọ̀dẹ̀ ń ṣe é ọ̀dẹ̀ ń ṣe é ọ̀wá ń kọ àṣẹ wèrè ni ọ́ ọ̀wá ń kọ̀ ndẹ́mọ̀ ẹ̀ka ṣàdúrà ni àwọn tá a bá lọ mọ́mílá kàbá ẹ̀ka ṣàṣẹ ọlọ́run ti pín ó gbé kàbá àmọ́ká ọgbà tààrí bí àtẹ̀wé àjọ ọba ni àti bí ìrànà kò sí fáwọn kàbá ọ̀rọ̀ pé kàbá ò lè wúlò lọ́dọ̀ wa ó rí pé bí ìrànà ni ó wúlò àtàjọ ọba ni àtàtàrẹ àti yèrè alẹ́ ìgbà. ní ẹ̀yìn ẹni láwọn. ẹ mọ̀ sára bí kí òfò lẹ́nu mo ní ẹ mọ́gbẹ́ òye odò àṣẹ kí òró tọrọ kí n lè sọ àṣẹ bùn ni àwọn àfẹ́ ilé ìtìrì síbẹ̀ ònú bí ọba àdùn torí fáǹfà bí fáǹtì ọ fáìfù hmm? tó dàbí kíní kan táìtọ́ àwọn ilé ìtìrì ò tọrọ ni àwọn àfẹ́lẹ̀ ti lóòótọ́ rọ̀ ẹ mọ iye odò tí àfáà ti wọ̀ láyé ẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin àfáà yìí náà rí lẹ́rú òótọ́ ọ̀rọ̀ yẹn lẹ́rú irú òótọ́ ọ̀rọ̀ yìí ṣùgbọ́n àti sọ fún yín ogun ni. ó ní wọ́n dá káàbà mọ́ka wọ́n dá tààrí bì wọ́n dá káàbà yín fún yín bẹ́ẹ̀ wọ́n dá tààrí tiwa fún wa ń bì ó dá gbogbo nǹkan táwọn ń bì gbogbo òwe odò yẹn ibi láti ibi náà láti lè wọ ibi náà láti ní odò wo làwọn ní odò wo wọ́n ní lẹ́yìn tí oyin tí ò tó miracle táwọn wèrè sọ di miracle wọ́n láyé ànábì ọmọ kan ó wá fẹsẹ̀ wálẹ̀ bó ṣe fẹsẹ̀ wálẹ̀ tòmí wá jáde níbẹ̀ wọ́n á sọ tòmí sẹ̀mísẹ̀mí sanro mi rí ó wá ní wọn ò ní mọ bọ́wọ́ ní celebrate sanro mi rí sáwọn wèrè rómi mu ọmọ kan fàṣẹ wálẹ̀ ẹ̀mí wá sún bẹ̀ ó wá domi sẹ̀mísẹ̀mí ẹ̀ bẹ̀rẹ̀ sáwọn wèrè rómi mu tẹ́lẹ̀ sáré wọ́n wẹ̀ wọ́n wẹ̀ wọ́n wẹ̀ odò saudi ṣé wọ́n wẹ̀ wọ́n wẹ̀ ìwé odò saudi. àwa ta láàlì orí ọ̀fẹ́ sáwọn nǹkan tí àwọn ọ̀ràn saudi ò ní ta lórí ọ̀fẹ́ sí sáwọn nǹkan táwọn ò ní láwa ni tójú tí wọ́n lọ àwa ń sáré tẹ̀lé wọn kì í. sígbà Muhammadu wọn gan wáyé gan sódì wọn tẹ̀sí wọn dé nàìjíríà bísíǹsì ni náà. Ah, ah. gbogbo ọmọ baládé gbogbo ọmọ yorùbá àti wá dẹdú ayé wọn á sẹdú kí wọn máa fà á ṣe business wọn fà yé tí wá ṣe business àti kónú sòrò àwa sòrò wá sòrò wá sòrò wá sòrò wá sòrò wá sòrò kò sí kọ́ńtì tá a sì kò sí kọ́ńtì tọmọ nàìjíríà sí tẹ kò sí kọ́ńtì tọmọ yorùbá wà àwa bá sì yanjú sọ̀rọ̀ bá sì yanjú sọ̀rọ̀ bá sì yanjú sọ̀rọ̀ àwọn kan ló ti kó wa sínú sọ̀rọ̀ yìí sepọlọpọ sepọpọlọpọ yẹn àáfàá yìí sepẹ mọ sepẹ mọ pé àwọn kinní yìí òótọ́ ni àwọn kinní àwa la níbí sepọpọlọpọ yín mọ tẹsí ń sẹńkọrọ tẹ wọn wá sójú gbangba àyìn àmọ kakule aláwọ mẹ́wàá alihamdulilayi mẹ́wàá bisimilayi mẹ́kànlá asagafurulayi tàbí tiri ẹni ṣe oríire. tí bá fa yín ni tí bá fara yín ni ẹ mọ ìsàn àtàwọn àfáyín náà ti jẹ tọ́rí pọ̀npọ̀n ètò wọn bí ètò èèyàn mẹ́fà sẹ́ra àfáyín ètò ẹ̀bí bí ètò èèyàn seventy five ẹnu wọn gbangba òsì wọn sọ̀rọ̀ bí ẹ̀ ń wa kọ́mpìnì irú ẹnu ṣé gbogbo yín náà ti ẹ̀ ń ṣèwé odò ẹ wo iye wo iye tẹ ti tẹ ti tẹ ti wà fa ìwà ságbùfà tí ẹ ti tàn síwájú tẹ tàn láti jọ yìí láti jọ yìí nígbà wo àwọn jáde rẹ yìí náà ṣe ta sí yàrá yìí. sókè tí ẹ mọ̀ pé ìwé odò ni tiwa ń bí ọ̀sẹ̀ gúngún ni tiwa ń bí ewé jíjá ni tiwa ń bí lẹ wá gbé mọ̀mọ́dù ti yín lẹ́ ń takú láti jọ yìí. níta yìí àwọn ìjọ kìrìsìtẹ́nì aláṣọ mímọ́ ètò èmi fi lé bú wọn jù nù torí wò sàn yorùbá làwọn náà ṣe àwọn ṣèwé odò ń tiwọn wọn ò torí ọbọ mi tààrà ó bá ìṣèjọ aláṣọ ibi ibi ìwé odò ló ti bẹ̀rẹ̀ ó láwọn fẹ́ wí ọ padà ọ wẹ̀wẹ̀wẹ̀wẹ̀ ọ jí mi. ẹ ti wá kó a ló dókòó ẹrú ìsìlámù tán ẹ̀yin àfa wa ń yí sẹ̀ padà láyẹ̀wọ̀ kan ẹ ti tà tó tó bá jòjì tán ẹ wá yíṣẹ́ padà àfi ilé báyìí ó ti dọ́gbọ́n yíṣẹ́ padà nígbà tó ti jẹ́ ká mọ̀ pé kàbá àwọn ti fáwọn ọlọ́run yẹn àtàrẹ ti wá ń bí ìwé odò ti wá ń bí ewé gungun ti wá ń bí ewé jíjà ti wá ń bí ẹ̀gbà táwọn ọmọ olórí bú àfa tẹ́ntẹ́ntẹ́ ṣòkòtò ní ìbalẹ̀ àwọn wèrè tán dé ní ìsìn tí àwọn gbọ́ pé ẹ sórí ewé òun sórí ẹ kẹmọ ntẹwénu islamu bídí àní dada lẹni aláwọ fẹ aláwọ fẹ àwùsù bìlà yìí. wọ́n bá tẹ̀lé gbàgbà bọ́ bàbá bàbá tó bí lọ́mọ jẹ́ tí bàbá tó bí lọ́mọ mi gan-an bó ṣe gbàlágbọ̀ tó kó tó di kókó padà léwé olùkọ́ nìkan lè gbàgbé gbàláwọ̀ tó bàbá mi kó tó kó padà léwé tó ń jẹ́ kínní òun kínní àná. àwọn àwọn kan fa àwọn ọ̀nà kan wà àwọn fẹ́ wá fẹ́ sọ̀rọ̀ wọn ní tó ṣe ọ rí ẹ bá ṣe rí ẹ bá tó etí nǹkan bá ṣe lálẹ́ bèrè lọ́wọ́ ẹ̀ kìsì wọ́n tó kàn gbígbẹ́ tó kàn gbígbẹ́ kàn gbígbẹ́ ilé ayé ọ̀fẹ́. ń gbélé ayé ọ̀fẹ́ ó kàgbádá ó lọ sàá ó kù láwà ní òfò orí ẹrù òfò ó lọ sòwò bẹ́ẹ̀ láyé rọrùn tó ìfarajìn àwọn bàbá ti yín ẹ̀yin ọmọ yorùbá ìfarajì àwọn bá yín lọ́pọ̀lọpọ̀ yín jẹ́dùn ní ìfarajì àwọn bá yín nídìí àwọn rúmọlẹ̀ nídìí àwọn fa nídìí ifá ìfarajì nídìí àwọn rúmọlẹ̀ ìfarajì nídìí àwọn alálẹ̀ lọ́pọ̀lọpọ̀ ẹ̀yin ọmọ yorùbá ń jẹ́dùn ní lọ́pọ̀lọpọ̀ ẹ̀yin ọmọ yorùbá ọmọ baládé òní ń jẹ́ dìsìn ìfarajì àwọn bá yín lẹ̀ ń jẹ́ ẹwà ọmọ rò pé mọ̀mọ́dù bá yín ṣe kí mọ̀mọ́dù bá yín yanjú kí jésù bá yín yanjú kí wọ́n rí bá yín yanjú wọ́n bá rí nàìjíríà yanjú lálọ́gbàdúrà lójoojúmọ́ ní òun yanjú dàsí ìṣẹ̀dásí ìṣẹ̀dá ṣé intanet wa sọ fún wa tẹ́ fi tẹ̀ wá jẹ làánà tó mọ sọ fún àwọn ọmọ wa ẹ sáà mọ lọ́bọ̀ síláṣí ẹ lọ́mọ forí jìnnà lẹ̀ lọ sọ́ọ̀sì ẹ pariwo ẹ kàn tán náà jẹ ẹ kó ẹrú àwọn celebrate àwọn celebrate ìṣẹ̀dá tiwọn tiwọn àwọn celebrate wọn àwọn àwọn àṣàmọ́ tọrọ kí o tún wá lè sọ tọrọ àṣẹbù ni ẹ máa gbà tọrọ ti ń tawọ́ tasẹ̀ nù mi kí o tó ká tó wá di pé mo lórí ọ̀fẹ́ àti sọ jáde tó máa ti wá di pé ogún nǹkan wá tó yàtọ̀ sí táwọn ti gbàgbọ́ nú ẹ̀ tẹ́lẹ̀ ń gbèmí gbogbo wọn ń wà dá látakò rẹ̀ nígbà mi ti sọ pé ìbá yín larí mọ́lẹ̀ mọ́ ìbá yín lọ pariwo mo sùkúù wèrè sí ọba kan lọ́rùn ọlọ́run mi o ṣàánú mi o ayé rẹ ò dá o ọ̀nà rẹ lọ́jú pọ̀ o tèmi wà ló máa ń pariwo wùdí mọ́ níwájú níwájú ọba kan tẹ ló fa ayé sàpótí ìtìsẹ̀ tí ó gbọ́ ọ̀run ọgbà ayé wa ní ibi tí ó fi tìsẹ̀ ẹ̀ ń tọ́nu ọgbà tó bá fa ayé tìsẹ̀ sẹ́yìn pé yóò fọ ayé dànù ni. ètò nínú rẹ rè ètò kọlà bú ẹ rè ọlọ́run ògbà mọ́ o ó bá yẹ ṣe bùgbé ọ̀run ògbà mọ́ o ó bá yẹ ṣe àpótí ìtìsẹ̀ nígbà ọ̀run ògbà gbà yẹn bá bá yẹ ṣe àpótí ìtìsẹ̀ sẹ́yìn yóò fọ ayé dànù ni ayé ò ti gbó mọ́ wa lórí. Oh, ah. kábíyèsí olódùmarè a sì wá ń gbénurọ́ sọlá à ń gbénurọ́ sògùn à ń gbénurọ́ yangàn hmm. òótọ́ tó dọ̀ òótọ́ tó tó tó tó dọ́jà tó kúta. gbogbo ayé wa ń kówó rarọ́ jésù jésù níbi elépè aláwọ̀láwọ̀ níbi ẹni tí wọ́n ti fún gbogbo ayé ń kówó rarọ́. táwọn àbá wa wọ́n rà wọ́n lọ́pọlọ jẹnẹsẹ̀ lẹ́ẹ̀kejì láwa wa táà ní wà tó ní gbọ́n. sínú àjàgàtà káwọn àbá wa wá sí ṣe kí ìjì náà tún gbára náà lọ àdúrà ẹgbẹ̀mọ́ tó discover pé àti kéèyàn oró tọ́kù lè sọ àṣẹ̀bùn ni. gbọ́n táwọn aṣèwé ò rí àwọn bí o lọ́dọ̀ mi olódùmarè ah mọ̀júgà fa kábíyèsí fa bí o bá tiẹ̀ sí náà pè fánú ṣẹ̀ṣẹ̀ gan bẹ́ẹ̀ làwọn yóò ṣẹ̀ṣẹ̀ wádìí ṣẹ̀ṣẹ̀ torí ogbó tí wọ́n mú ọkàn mọ̀ sọ́dọ̀ ni pé ẹ ẹ̀rí bọ́sẹ̀ ń jóǹdì èṣù wọ́n ń jóǹdì omi wọ́n ń jóǹdì Ṣàngó wọ́n ń jóǹdì kíníkan kíníkan gbọ́dọ̀ mọ̀ dìsí fàá náà nù ah kàdúpẹ́ lọ́wọ́ fa asúmọ́ ẹlẹ́rìí ìpè àtúrò ẹ̀rí tí òṣùwọ̀n ṣe asúnmọ́ni bí iye kan ni bó bá ti déwájú Ifá ó kọ̀ rẹ̀ àtọkọ̀ yára ẹnìkan ló kú nílò gbogbo tí ń ṣe wọn fóòrì yóò tún sọ̀nà àbáyọ. Ah, wọ́n ti tanná Yorùbá. jẹ́jẹ́ ló jẹ́jẹ́ rẹ̀ yóò sùn lé yóò kàn sùn yóò kàn sọ̀rọ̀ tiẹ̀ lé tiẹ̀ ìwà kankan ìwà ìwà ìwà kankan pé ẹ ẹ fẹ́ lọ ṣe kí wọ́n máa ṣe náà wọ́n fẹ́ lọ ṣe bíjì wọ́n fẹ́ lọ ṣe sóòru àwọn mùsùlùmí náà àwọn ìwòlẹ́ alásàlátù alálẹ́ afẹ́ lọ sàlátù ẹ̀rẹ́dá ni kankan sùn nílé àwọn ìwòlẹ́ sì mọ̀ disturb ẹ̀ máa mọ̀ pé èmi náà mọ kíníyà èmi náà máa fọ́ tẹ́lẹ̀ ìgbà tó wáyà wọn káwọ́ pé àṣẹ ah, olórí búkú làwọn èpù yìí ni kí ló tẹ̀ ń disturb ayé kí ló kó tẹ̀ ń da kó tẹ̀ ń da lù bàbá tiwa láàmú jẹ́ jẹ́ ẹlẹ́lẹ́ni sùn ó kéé tó ẹni tí a sọ fún mi sí ni pé gọ́ọ̀dù yín àbálà òní àárọ̀ ìyẹn yóò ti yóò ti máa sùn yóò ti máa àbí yóò ti máa tired alẹ́ ẹ wà lọ jí ẹ wà wake ẹ tí ẹ bá wá ṣe praise and worship mọ̀lẹ́mọ́lájọ́ mọ́júmọ́ àbí gbogbo ẹni tí ṣe látàlẹ́ yóò bá aláwùlé ṣùgbọ́n tẹ́ ẹ̀ bá ṣe àtàlẹ́bọ́ ló ti á ṣe ní ojúmọmọ aláwọ̀ ti yóò ti lọ ra nǹkan ta yóò ti ṣeré lọ ṣùgbọ́n tó bá ìwọ wà fáfá lẹ́síkòpù ẹ̀ pé ẹja fi ṣàìsàn ló ta bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ ẹja fi ṣàìsàn alẹ́ ni mo wà nílé àbí kí ìtumọ̀ ẹ̀ kí ìkan túmọ̀ pé àwọn ẹgbẹ́ ń ìwọ àwọn ẹgbẹ́ kan sùn lọ́wọ́ ìwọ lọ disturb ẹ̀ olóhùn ṣàìsàn ṣe fíjì kí ìkan sọ túmọ̀ ẹ̀ ẹ̀ka sọ túmọ̀ ẹ̀ àwọn ẹgbẹ́ kan sùn lọ́wọ́ ìwọ wà lọ disturb wọn olóhùn ṣe fíjì olórí burúkú ṣẹfẹ́ ṣòfò ni kí ìtumọ̀ ẹ̀ ẹ̀ka sọ túmọ̀ ẹ̀ wo mo wo eh, àwa nàìjíríà tiwa àmàṣẹlẹ bọlọ tiwa sọ̀rọ̀ tí wọnú bi àfikà lọmọ disturb gbogbo ayé torí pa ayé bọlọ sọ̀rọ̀. wọ́n ti kúrò wá gan so wọ́n ti kúrò àwọn ah, generation yẹn gan mo rò bẹni kó ti bọ́ o bí àwọn generation mi sà bí àwọn ògbọ̀n tó bá ń sọ̀rọ̀ láàrin ọ̀pọ̀lọpọ̀ bí àwọn dàbí gba tí ìwòrì bá ń sọ̀rọ̀ ó jẹ́ pé nǹkan fi tó ọ̀dàgbà mi tó lè dàgbà nǹkan fi tó lè dàgbà nǹkan sọ fẹ́lẹ̀ dàgbà láti ṣe kéré sọ fẹ́lẹ̀ yìí nǹkan sọ fẹ́lẹ̀ náà láti ṣe kéré dàgbà yọ sọ fẹ́lẹ̀ yìí the same tí wọ́n sọ fún gbogbo wa. àfẹ́ tó bá lè go extra mile tó bá lè ronú tó bá ti wá lè ronú ju tí wọ́n lọ tó bá ti rí tí wọ́n ò rí wọ́n àwọn èèyàn bí wèrè sí káàmì àwọn ọmọ ẹni lọ́mọ larí mọ́lẹ̀ ni kí wájú orí mi ojóná kí a mọ sárábì kéde dédè lẹ́nu ẹ̀yin ṣe ẹ̀yin gbọ́dọ̀ tọ́jú pé ṣé àbúrò yọ̀bọ̀ ìdí burú ìmọ̀ sára bí ìmọ̀ ṣe délé ìdílé nu alhamdulilayi mi náà ṣàtọ́ ní ìrọ̀jì bisimilayi ah àwọn yóò tún fi tẹ̀jú dìpé alhamdulilayi mi náà ṣàtọ́ ní ìrọ̀jì bisimilayi rahmani rọ. ah ìran yorùbá mú mi rí fún yín lórí ẹ̀sìn gbúiri.